mà ṣe o aṣòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn jáde láyé lójijì àgbàdua ni o tí wọ́n bá ń sọ pé oore ògòdé ẹ̀mí pin kọ́lọ́hún bá ní taari ẹ̀ síwájú irú ẹ̀ nìbànújẹ́ tó sorí àgbàkodò fáwọn mọ̀lẹ́bí aṣòfin ẹni ọdún mẹ́rìndínlógójì thirty six péré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn kan nílùú Jalingo ìpínlẹ̀ Taraba ọ̀gbẹ́ni Ismola Yushau Maihanshi òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejìlélógún oṣù kẹrin yìí lọkùnrin náà kílé ayé pé ó dìgbò ṣe lọ́sibítù kan nílùú àbújá olú ìlú ilẹ̀ wa ọmọ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ọ̀hún tí wọ́n dìbò yàn nínú ètò ìdìbò sílé ìgbìmọ̀ aṣojúṣòfin láti ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àpapọ̀ jalingo yoro àti zing náà mí èémí ìkẹyìn lẹ́yìn àìsàn ráńpẹ́ kan nínú ìkéde kan tí alukoro ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ taraba ọ̀gbẹ́ni urume adetarang fi léde lọ́jọ́ sátidé ọ̀hún láti fìdí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí múlẹ̀ ó ní kò pẹ́ lẹ́yìn tá a parí ètò ìdìbò sílé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí tó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì tó lọ yìí ni aṣòfin àṣẹ̀ṣẹ̀dìbòyàn yìí dùbúlẹ̀ àìsàn a sì gbé e lọ sàbújá fún ìtọ́jú tó péye látìgbà náà ló sì ti ń gbádùn dáadáa lọ́sibítù tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ìyàlẹ́nu àti nǹkan ìjayà ló jẹ́ láti gbọ́ pé Omítẹ̀yìn wọ̀gbìn lẹ́nu lóru mọ́jú ọjọ́ sátidé yìí tí aṣòfin náà fi tẹ́rí gbaṣọ àárò rẹ̀ yóò sọ wá kì í ṣe àwa ọmọ ẹgbẹ́ PDP nìkan àmọ́ gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀ bákan náà ni adelé alága ẹgbẹ́ PDP ní Jalingo Abubakar Báwà ṣàpèjúwe ikú ọkùnrin náà gẹ́gẹ́ bí àdánù tí kò ṣeé fẹnusọ fún ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ ọ̀hún àti lórílẹ̀‐èdè yìí lápapọ̀ àwọn mọ̀lẹ́bí olóògbé náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò pẹ́ tí wọ́n kéde ẹni wọn póun ló yege ìbò tí wọ́n dì ọ̀hún ni àìsàn burúkú kan dá a gbálẹ̀ táwọn sì ti ń náwó nára sí i ó láwọn ṣùgbọ́n ẹ̀ àmọ́ àìsàn ló ṣe é wò kò sẹ́ni tó rí tọ́lọ́jọ́ ṣe wọ́n láwọn máa kéde bí ètò ìsìnkú rẹ̀ yóò ṣe lọ sí láìpẹ́ olóògbé yìí dupò aṣojú-ṣòfin láti ṣojú àwọn èèyàn rẹ̀ làbújá ó sì gbégbá orókè nígbà tó fẹ̀yìn àwọn olùdíje yòókù látinú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc new nigerian people's party nnpp àti social democratic party sdp jọlẹ̀. faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.